ọlọ́run àgbáyé o oh, you are mighty eh? ọlọ́run àgbáyé o oh, you are wonderful ṣebí wọ́n ló fojú ọ̀run ṣaṣọ bora. Eh? àníwọ̀ ló fojú ọ̀run ṣaṣọ bora ẹ̀ e. bàbá ọlọ́run àgbáyé o you are mighty o bẹ́ẹ̀ ni ọlọ́run gbogbo àgbáyé you are mighty agbọ́wọ́ agbóṣùbà agbé gbogbo ara àsọ̀dímùkẹ́ àjùpá àjùsẹ̀ adúpẹ́ <laughs> lọ́wọ́ yín fún ọjọ́ ti tòní fún àǹfààní tẹrẹ fún wa láti lè rí ọjọ́ ti tòní kì í ṣe nípa agbá nípa ipá àbí nípa ti agbára kì í ṣe mímọ̀ ṣe wa kì í ṣe nípa àwẹ̀ ẹlòmíì rò pé torí pé òun máa wẹ̀ gbà lọ́ Ọlọ́run ṣe dá sí ẹjọ́ ẹ má jẹ́ ìtọ̀yìn kò sí bẹ́ẹ̀ ṣe lè gbàwẹ̀ tó kì í ṣe nípa àwẹ̀ yín kì í ṣe nípa ipá yín kì í ṣe nípa agbára kì í ṣe mímọ̀ ṣe yín bí kò ṣe Ọlọ́run ọba tó ń ṣàánú fún àwa ẹ̀dá Ọlọ́run ọba tó ń kà wá sínú gbogbogbà a ò tiẹ̀ a deserve ẹ̀ kò tọ́ sí wa ṣùgbọ́n kàn fore ọ̀fẹ́ àtàánú òfin pa ọmọ ní gbogbogbà tẹ́ bá wò láti ìbẹ̀rẹ̀ ọdún títí di sáà tá a wà yìí àkókò tá a wà yìí ọdún tí ń lọ sópin ó ti yé yín <laughs> ó ti yé yín gbogbo ẹ̀ bó ṣe ń lọ ní rush rush rush tó dàbí ẹ̀ ń pé báwo ló ṣe ń lọ báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín ṣé nǹkan ṣì ń move ṣó dàbí ẹni pé ó ń jọra wọn ṣé ọdún yìí máa yàtọ̀ ṣọ́dún yìí máa ṣe ìdó ó ti yé yín gbogbo bí mo ṣe ń sọ pátápátá ọwọ́ ọlọ́run ọba náà ló padà wá torí náà ẹ àwa ṣe ń gbó là ń gbóṣùbà fọlọ́run lórí ètò lọ́jọ́ tòní lẹ́yìn náà dẹ̀ mo fi kí wa káàbọ̀ sórí ètò pẹ̀lú orin tí mo kọ pé ọlọ́run àgbáyé you are mighty ọlọ́run tó mighty láyé tèmi náà òun náà lókẹ́yìn náà yẹ láti lè rí ètò títọ́jọ́ tòní. wúú inú mi dùn láti rí yín kí nìdí ìdí ni wípé ọ̀pọ̀ èèyàn ló ti kọjá lọ láàrin ọ̀sẹ̀ tó kọjá sí ìsinyìí ṣùgbọ́n Ọlọ́run dá èmi àti yín sí láàlè máa ríra wa báyìí <laughs> gbogbo ìgbà tẹ́ bá ti jókòó síwájú amóhùnmáwòrán tẹ́ ẹ̀ ń wò mí tẹ́mi náà wò yín ẹ mọ̀ nǹkan ojú máa ń tì mí <laughs> ẹ jẹ́ ká tẹ̀síwájú lórí ètò lónìí ẹ ìjọyà ló ètò yìí ẹ ẹ máa ń gbọ́ èkó ló bí ó ẹ ìjọyà ló ètò yìí ó <laughs> káàbọ̀ sórí ètò orúkọ tèmi ni bólú àti fẹ́ ọmọ tani mọmọ ọ̀rẹ́ yín pàdé yín lójú amóhùnmáwòrán yín mc eh, mc Tifẹ́ mc onírùngbọ̀n yẹ́kẹ́ tí ọlọ́run nífẹ̀ẹ́ sí lójú amóhùnmáwòrán ẹ káàbọ̀ lónìí a máa jó a máa ṣeré a máa gbádùn ara wa níwájú ọlọ́run pẹ̀lú gbogbo orin ìmísí tí mo fẹ́ fún wa àtọwọn ọ̀rọ̀ ìfọ̀rọ̀jómítòrò ọ̀rọ̀ tá a máa sọ̀rọ̀ tá a lè máa kẹ́kọ̀ọ́ lónìí lórí ètò ẹ má dẹ̀ gbàgbé ẹ ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe eléyìí ẹ lè padà pàdé wa lórí gbogbo social media platform àwọn ẹ̀rọ ayélujára káàkiri lórí Orísun TV àti Orísun TV lórí Facebook Twitter àti Instagram gbogbo ẹ̀ pátápátá lè máa ti bá pàdé ṣùgbọ́n ẹ̀kẹ́ tó ló máa ṣe gbogbo nǹkan tó paparazzi tẹ̀ máa ṣe lórí online yẹn lórí social media lórí ẹ̀rọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pẹrẹwu ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ṣe ní mẹ́lọmẹ́lọ ká gbọ́ orin Tọ́pẹ́ Àlàbí àti Tiwa Bello wọ́n pélé ní ìwọ làwa ó máa bọ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run bá làwa ó máa bọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bọ Ọlọ́run bá ká tó tẹ̀síwájú ètò ní pẹrẹwu à ń ètò ṣì ń àwọn ò bá bọ òrìṣà ṣùgbọ́n kí nìdí tá a bá fi bọ òrìṣà nígbà tọ́lọ́run bá ní ẹbọ mi for free <laughs> ẹ gbọ́ ni ọlọ́run ò béèrè owó kò béèrè obì kò béèrè nǹkan kan lọ́wọ́ wa ó kàn ní ká máa bọ ohun ẹ gbọ́ reason tó ṣe dá wa gan nìyẹn ó dá wa ká bọ ẹ so torí náà kí la wá káàkiri àwọn ọlọ́run mìíràn àwọn ọlọ́run kéékèèké tá a bá ní wọn wá tọ̀hún ẹ ṣùgbọ́n ọlọ́run eléyìí kò wa ó ní yàtọ̀ sí pé ọ̀fẹ́ ni kò béèrè kankan lọ́wọ́ wa a jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ ọlọ́run tó tó bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan tó ń ṣe fún wa a ò tiẹ̀ àwọ̀ tiẹ̀ kò tọ́ sí wa ẹ ta ló tọ́ sí láti sùn àti láti jí ẹ kò sẹ́ni tó tọ́ sí ṣùgbọ́n ọlọ́run ló ń ṣe ó ṣọlá ohun ó ṣe ń ṣe <laughs> àwa márìndín lọ́lọ́run ọba ìwọ làwọn máa bọ̀ mo lérò pé ẹ̀jẹ̀ gbádùn yẹn látọwọ́ Tọ́pẹ́ Àlàbí àti Tiwa Bello orin tó ní ìmísí gidi gan ni àmọ́ a máa lọ sórí orin tí ọpọ́ tún súnkàn lónìí ẹ̀ lórí eléyìí ọ̀pẹ eléyìí ní kórede ọlọ́run ti kórede sáyé tèmi inú mi dùn fún orin torí pé mo nífẹ̀ẹ́ mo fẹ́ràn ẹ̀ láti inú tẹ bá ń gbọ́ bọ̀tọ́m part <laughs> <laughs> Mike Abdul ká lọ jẹ̀ gbádùn ẹ̀ tá a bá fi máa padà dé lórí ètò ẹ kórèdé yéèdè eh, <laughs> àmọ́ ètò ṣì ń tẹ̀síwájú. kórèdé kórèdé jésù ló kórèdé ire ayọ̀ ṣáà ló ń jẹ́ títí wa bẹ́ẹ̀ ni tí ọ̀tún tòsí báyìí lọ ní ẹyẹlé fi ń kórè nígbà táwọn òdẹ̀ kì í ṣẹyẹlé tó jẹ́ pé ẹ̀dá ọlọ́run tá a dá ní àwòrán ọlọ́run làwa àwa náà máa fi ọ̀tún àtòsí ẹ a máa fi kórè wọlé Ah, ń ṣẹyẹ ilé ìbò a máa lọ ọ̀tún àtòsí àbẹ̀yẹ lílẹ̀ yìí ni èmi ò ṣẹyẹ ilé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà kì í ṣẹyẹ ilé ṣùgbọ́n a máa kórè wọlé ọlọ́run ti kórè dé sáyé wa kakọ̀ kó wọnú ilé ni ẹ mọ̀ pé tó bá ní ẹ téèyàn bá béèrè fún nǹkan pé mo fẹ́ rajà lórí fóònù lórí ẹ̀rọ ayélujára pé mo fẹ́ rajà ẹ gbé wá bá mi nílé àwọn ọjà tó máa ń tà ní pé tó ń tà ní pé à ń gbé à ń gbé káàkiri à jẹ́ kẹ́ wá sọ́dọ̀ wa a máa gbé wá sílẹ̀ téèyàn bá fẹ́ ra irú ọjà bẹ́ẹ̀ yẹn tó bá ti gbé wá sẹ́nu ọ̀nà yín nǹkan tó kù fún yín ni pé kẹ́kọ̀ọ́ gbá báyìí kẹ́ ṣílẹ̀kùn kẹ̀dẹ̀ wọlé nǹkan tí jésù fẹ́ ni ó ti kó wá tẹ̀nà ọ̀nà wa kakọ̀ gbà kalẹ̀ kó wọlé <laughs> kojú fẹ́ lọ ẹni bó ṣe easy ó rọrùn jù <laughs> jésù ti kórè dé láyé wa látọwọ́ mike abdul mo lérò pẹ̀tẹ̀ gbádùn orin yẹn lónìí mo nílò láti sọ fún wa pé ká ní sùúrù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. ọdún lọ sópin àwa awakọ̀ àwa tá à ń ṣiṣẹ́ ojú ọ̀nà ojú pópó àbí tá a bá rẹ́nikẹ́ni tó ń wakọ̀ tó ń ṣiṣẹ́ ojú ọ̀nà bẹ́ẹ̀ tí ẹ̀ ṣiṣẹ́ ojú ọ̀nà tẹ́ ẹ̀ ń fi ọkọ̀ rìn ẹ̀ ń fọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn bó jẹ́ mọ́tò ni bó jẹ́ ọ̀kadà bó jẹ́ kẹ̀kẹ́ márúwá <laughs> bó jẹ́ típà gan ń wà tẹ́ ẹ bá ti ń lojú ọ̀nà tí ì ṣẹ̀ṣẹ̀ lásán lẹ fi ń rìn torí Ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín abẹ́ẹ̀rí ọdún tí ń lọ sópin ṣùgbọ́n bó ṣe ń lọ sópin tó dàbí ẹ ń pé owó gbogbo nǹkan máa gbé ó máa gbéwó lórí ó máa gbé pẹ́ẹ́lí fáwọn atàdé ń ṣe iṣẹ́ ọkọ̀ á dàbí ẹ ń pé fẹ́ni tó ń ṣe dáńfó àjẹsáré kérò lọ síbí ẹ kí n padà wá kó èrò tó kù ní gáràjì kí n sáré ibi eré àsápajúdé ẹ wàhálà ló ń dálẹ̀ ẹ jọ nítorí ìtọ́ ọlọ́run ọlọ́run tó ti dá ìmú wa sí láti ìbẹ̀rẹ̀ ọdún títí di àkókò yìí ẹ ẹ mọ̀ pé bó ṣe ń dẹ̀mí wa sí náà ó ń lo àkíyèsí ara wa tiwa náà ẹ ká má fi ìwà ń wara ká má fi ànìkànjọ́pọ́n ká wá fi kó bá ẹni ẹlẹ́ni ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tẹ bá ń gbọ́ softly softly <laughs> ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wo nǹkan tá a rò kò ní bá nǹkan tá a ń rò jẹ́ ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin tí ọpọ́ tún sùkọ̀ lórí ètò lónìí eléyìí ẹ wọ́n pe àkọlé rẹ̀ ní i believe látọ̀ Kenny Kore bẹ́ẹ̀ ni èmi gbàgbọ́ ń pé ohun gbogbo tí Ọlọ́run bá sọ pé máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló máa ṣe tá a bá dé láti orin orin yẹn máa tún ṣàlàyé ọ̀rọ̀ kan àbí méjì fún wa à ń bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú ẹ jẹ́ gbádùn ẹ̀. ìgbàgbọ́ ògbógun o ìgbàgbọ́ máa gbógun o what you believe you get, you get what you believe bó ṣe máa jẹ́ gangan nìyẹn bẹ́ẹ̀ ni nǹkan tá a bá ti fọkàn sí báyìí tá a bá ti gbọ́kànlé tá a bá ti sọ pé ìrètí mi bó ṣe wà lórí kínní bó ṣe máa jẹ́ gangan nìyẹn báwọn tó ti rò wípé ọdún ti ń lọ sópin ọwọ́ wọn ò lè padà tẹ gbogbo nǹkan tí wọ́n ń béèrè látọwọ́ ọlọ́run <laughs> ìgbàgbọ́ ẹni lọ́lọ́run nílò ẹ̀bọ ẹnu ara ẹni báyìí la fi ń kọ méje àti pé ẹnu ara yìí náà la fi ń sọ tèmi dire wọn tún máa ń sọ pé ẹnu báyìí òun gangan lẹbọ òun gangan lẹbọ tọ́lọ́run retí látọwọ́ wa bá a ṣe ń fẹnu sọ bẹ́ẹ̀ náà kà máa fọkàn wá sí pé ọlọ́run mo gbàgbọ́ pé o padà ṣe nǹkan fún mi ẹ ẹ wò pé tọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan fún mi ó nílò ìgbàgbọ́ ó nílò ìgbàgbọ́ ènìyàn bẹ́ẹ̀ ni tẹ́ bá rántí nínú bíbélì nígbà tí jésù bá fẹ́ ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bíi mélòó kan ó máa kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé o gbàgbọ́ ṣó gbàgbọ́ ẹ̀hẹ́ ó máa ní ìdìgbàgbọ́ ẹ bó ṣe máa jẹ́ gbọ̀ngàn ni ẹ jẹ́ ká máa fi gbàgbọ́ sí pé ọlọ́run gbogbo nǹkan tó ti ṣèlérí fún mi láti bẹ̀rẹ̀ ọdún yìí títí di bá a ṣe wà yìí bẹ́ẹ̀ ni bó ṣe máa tẹ̀mí lọ. ẹ̀yin náà kẹ̀dẹ̀ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi lórí amóhùnmáwòrán yín pé MC Tifẹ́ gbogbo ìlérí tẹ́ ṣe fún mi pé máa bóyá ẹ máa ra mọ́tò fún mi àbí ẹ máa <laughs> <laughs> ẹ wo gbogbo ìlérí tẹ́ ẹ ti ṣe èmi náà gbàgbọ́ pé ẹ lè ṣe <laughs> ẹ mọ̀ pé ẹnu ara ẹni báyìí lèyàn fi sọ tèmi jùlọ mo fẹnu ara mi sọ mm, mm, ẹ má gbàgbé mi ẹ má gbàgbé mi náà dúrà yín pé ẹ má gbàdúrà ẹ má gbàdúrà fún mi náà <laughs> ẹni ká lọ jẹ gbádùn orin ti ọpọ tún súkọ lórí eléyìí wọn pe àkọlé rẹ̀ ní hmm, Check ṣéèkì sàkọ́lẹ̀ fún aládéwúrà látọwọ́ múyìwá àti gọ́vnà bíi bẹ́ẹ̀ ni ọlọ́run aládéwúrà emmanuel jésù ti tiwa nìkan ṣoṣo la fẹ́ lọ ké la fẹ́ lọ kí la fẹ́ lọ gẹ̀ ẹ jẹ́ ká lọ jó níwọ̀nba amáràṣe ní sẹ́lẹ̀ kẹjọ ìwọ làwa ó máa bọ ìwọ ọlọ́run wa aládé wúrà bẹ́ẹ̀ ni adé ẹ̀ báyìí wúrà ní gbogbo ẹ̀ kìkìdá wúrà góòlù tí ò ṣe ṣàkàwé bó ṣe máa jẹ́ gọ́gọ́ nìyẹn bẹ́ẹ̀ bá ti rí ọlọ́run báyìí adé ni kẹ́ máa wò adé yẹn kì wọ́n á ṣe adé lásán ẹ kì í ṣe iyùn kì í ṣe <laughs> kì í ṣe ìrùkẹ̀rẹ̀ kì í ṣe nǹkan tá a lè fojú rí báyìí ní kíákíá lọ́n fi ṣe adé ọlọ́run wúrà ni torí ẹ̀ ló ṣe ń ṣáná torí ẹ̀ ni ọlọ́run ṣe jẹ́ ọba tó pọ̀ tó bá ní ọlọ́run ó pọ̀ bẹ́ẹ̀ ni láti gbé adé ẹ mọ̀ pé tí ẹ bá fẹ́ dá ẹni tó bá ẹni tó bá ní lọ́wọ́ tó ní dúkìá lọ́wọ́ tẹ́ ẹ bá ti kọ́kọ́ wò ó ẹ máa wo aṣọ àwọ̀ ẹ máa wo aṣọ tó wọ̀ sára àbí bàtà àbí aago tó dè mọ́wọ́ lẹ máa fi mọ̀ pé ah ẹni yìí kò wálẹ̀ kò yọjò ó ti yé yín <laughs> ṣùgbọ́n ọlọ́run ọba inú ẹ̀ṣọ́ tiẹ̀ adé lè máa ti kọ́kọ́ rí la ṣe ń pè ní ọba aládé wúrà ẹ mọ̀ pé wúrà kì í ṣe ohun tó rọrùn láti rí <laughs> bó ṣe máa jẹ́ gangan ni ẹ ti mọ̀ pé kò ń ṣe nǹkan tó rọrùn láti ní àti wípé wúrà àtayé ti bí àti ti ọ̀run ó yàtọ̀ síra wọn hmm. nígbà tí mò ń ṣe àwọn ìwádìí kan lórí oríṣiríṣi wúrà tá ní mo padà gbé èyí wà láyé àti èyí wà lọ́run ẹ má béèrè lọ́run pé báwo mo ṣe mọ̀ èyí wà lọ́run mo mọ wúrà tó wà lọ́run mo mọ bó ṣe rí bó ṣe ṣáná tó Bíbélì sọ fún mi pé táwa máa dọ́run ojú títì táwa máa wọ̀ ojú òpó táwa máa rìn wúrà ní gbogbo ọ̀nà ọbẹ̀ torí ẹ̀ lèmi ò ṣe gbọ́dọ̀ miss ọ̀run mo ṣe wàyí mo máa dọ́run mo fẹ́ lọ rìn lórí wúrà ẹni tó bá ti fẹ́ràn àti ṣe kátàkárà lórí wúrà kó má rò bóun máa lọ fi gbogbo nǹkan tó wà lójú títì ojú pópó ọ̀run òun máa fi ṣe kátàkárà o àwọn áńgẹ́lì wọn ní bá ṣeré rárá o <laughs> jẹ́ Gabriel ẹkùn <laughs> bó ṣe máa jẹ́ gangan nìyẹn aládéwúrà mo lérò pé ẹ̀jẹ̀ gbádùn ẹ̀ ó ní orin tó ní ìmísí ni o mo lérò pé ẹ̀yin náà ẹ rọra ṣe sẹ́lẹ́ńkẹ́ ẹ rọra gbé bọ́dì ẹ rọra ṣe mùkúlùmùkẹ́ <laughs> mo lérò pé ǹjẹ́ gbádùn ara rẹ lórí ètò lónìí ìjọyà là ń pe ètò yìí ti ọjọ́ ìsinmi tó ní ìmísí tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni ẹ lọ sórí àwọn ẹ̀rọ ayélujára wa àti alátagbà àti gbogbo ẹ̀rọ social media wa pátápátá àti Orísun TV lórí Facebook Twitter àti Instagram lórí website wa ń kọ́ àti YouTube wa www.orisun.tv ẹ máa rí gbogbo ohun tó ohun gbogbo ohun tẹ́ ẹ ti pàdánù àti ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ nínú nǹkan míì tẹ́ tún lè jẹ gbádùn ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpọ́n tún súnkọ̀ lórí eléyìí a máa jó torí pé wọ́n fọn fèrè wọ́n lu ìlù bẹ́ẹ̀ ni èmi náà ti múra olúwa ijó la fẹ́ lọ́jọ́ yìí bẹ́ẹ̀ ni látọ̀ Bukola Beckys wọ́n pè ní ọlọ́run gbàngbà ọlọ́run gbàngbà ọlọ́run gbìrìgìrì ọlọ́run gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ wo mò ń bọ̀ ẹ jẹ́ ká lọ jó ijó ìjó ń ah, mò ń bọ̀. gbàngbà gbàngbà jọ̀ràn jọ̀ràn kàbìtì kàbìtì tó dá ayé fẹ́fẹ́fẹ́fẹ́ eh, eh, eh, lórí ohun gbogbo <laughs> ẹ mú ẹ ń jó tí mo bẹ́ẹ̀ ni kò rọrùn bí mo ṣe ń jó ń gbà tẹ́yìn náà ń gbọ́ nìyẹn tí mò ń jó tí mò ń kíjó mọ́lẹ̀ gan tó yẹ pé àwọn tó wà ní ẹ̀yìn kámẹ́rà tó ń gba gbogbo ẹ̀sìn lọ́nà aláyé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe pẹ̀lẹ́ mọ́ mọ́ dalẹ̀ ru o èmi gan wọ̀ pé ọlọ́run gbàngbà bó ṣe gbàngbà láyé èmi náà máa dá máa tẹ́ ẹ bá rántí bíbélì dáfídì bó ṣe ń jónú bíbélì ó jó débìkan ẹnìkan sọ fún pé àṣọ ah, bàrè ọba ló túra ká báyìí èmi gan máa nígbà tó irú ọba balẹ̀ túraká ní bẹ́ẹ̀lì kí ló láti mìíràn ah, máa túraká o ọlọ́run gbàǹgbà ó gbàǹgbà láyé tèmi o láti bẹ̀rẹ̀ ọdún sí ah, ẹ má bá mi fa ọmọ máa jó àbí kí n kọ́ntínú ní káàsì ẹ̀ parí ètò síbi dáadé <laughs> a ní parí ètò orin ṣègbọ̀n tí mo fẹ́ fún wa bẹ́ẹ̀ ni mo lérò kẹ̀jẹ̀ gbádùn rẹ̀ látọ̀ Bukola Beckys ah, ó ti pẹ́ tó ti ń fún wa lórin ìmísí ẹ ṣé gan ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orin tí ọpọ́n tún sùkọ̀ lórí ètò lónìí ìjọyà mo lérò pé ẹ̀ ń jẹ gbádùn ara yín ẹ má gbàgbé fáfàní àwọn tá a ṣe ń darapọ̀ mo sọ pé ẹ jọ̀ọ́ fáfàní àwọn tá ń fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn mọ́tò ọ̀kadà márúwá àbò oríṣiríṣi ọkọ̀ tá a fi ń fẹsẹ̀ rìn ẹ̀ á fi ṣẹ̀ṣẹ̀ rìn ẹ jọ̀ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ wa òpin ọdún ti dé ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nǹkan tá a rò ọlọ́run ní jẹ́ kó ba ìtàn rò jẹ́ ẹ wo gbogbo àdúrà tá a ṣe ń gbàdúrà pé kọ́lọ́run dáhùn ilé kó dáhùn tán ṣé a ṣe máa kó iyẹ̀pẹ̀ a máa kó sínú gàrí ẹ jọ nítorí ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó dọ̀wọ́ yín. ẹ tá a bá máa ṣe ọrọ̀ ajé tá a bá máa pa owó tá a bá máa jẹ́ kí ajé kó bu igbájẹ kì í ṣe nípa ìwà wọ̀bìà tàbí wọ̀nbílíkì ọlọ́run á máa ràn wá lọ ẹ jẹ́ ká lọ jó ọ̀rọ̀ ìwàásù ti tó báyìí ká lọ jó <laughs> lórí eléyìí èmi ni rẹ́kàn ta ni ẹ bèrè lọ́wọ́ ẹ bèrè lọ ọba ìdáyé lórí létí mọ́mí sẹ́yìn nínú kàn lórí lórí eléyìí èmi nínú kàn ẹsẹ̀ àgbẹ̀kẹ̀lé dẹ̀ ló ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ drop ẹ̀ ni ó ń gbóná ó họ́ọ̀tì ẹlẹ́kàlọ̀ jẹ̀gbádùn ẹ̀ èyí tó ṣe tẹ̀síwájú èmi gan jẹ̀gbádùn ara mi àmọ́ <laughs> ẹ wo ẹ lè bá mi fà níbi tá a bá dé lórí ètò ní ìsinyìí ẹ àwọn kan bá mi fà á níbí báyìí pé àwọn nire kàn àbáwọn ló yẹ kí ire tọ́ sí ní ìsìn torí ọlọ́run èmi nire kàn o èmi nire kàn lórí rọ́sà ọlọ́run èmi nire kàn mo rí rọ́sà ọlọ́run mo rí promise card ọlọ́run ṣé mo promise card nígbà táwa secondary school àbí primary school tó máa ní kẹ́ máa mú káàkiri pé broda ẹ wá promise mi I promise mi ní research card a promise mi ní two hundred naira a promise mi ní oúnjẹ alẹ́ I promise bẹ́ẹ̀ ni lórí promise card ọlọ́run mo rí àfihàn mi nínú ìran mo sọ wípé wòlíì ni mí bẹ́ẹ̀ wòlíì mọ́ evangelist ìpè mi dàpọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ ni mo rí inú promise card ọlọ́run pé èmi nìyẹn kàn torí ọlọ́run ẹ má bà mí fà á <laughs> bọ́lá dẹ̀ lè ṣòro fún mi ẹ má wọrí máa ṣọwọ́ ẹ̀ sẹ́yìn náà bó tiẹ̀ jẹ́ bóyá kí n sẹ́ndì tanṣó kan sí àbí kílẹ̀ fíì <laughs> mo lérò pé tẹ̀gbádùn yẹn látọwọ́ Esther Ìgbẹ́kẹ̀lé ó ti pẹ́ tó ti fún wa lórin tó ní ìmísí látòrí hallelujah sórí Matthew seven seven sórí lóríṣiríṣi lọ́pọ̀ yanturu bẹ́ẹ̀ eléyìí wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n ṣẹ̀ drop ẹ̀ ní ajá àbálẹ̀ la ṣe gbé wá fún yín ní pápápá ẹ mo lérò pé tẹ̀gbádùn yẹn lórí ètò àdírí jù báyìí lọ lọ́sẹ̀ yìí kò wọn èmi náà kí n lọ mo fẹ́ lọ jóúnjẹ mo ti jẹ tọ̀sán ó kù mo fẹ́ jẹ ìrọ̀lẹ́ yìí ẹ má béèrè lọ́wọ́ mi ẹ má bí mi <laughs> ẹ má bí mi bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ pè wá tẹ́ ẹ bá fẹ́ ránṣẹ́ sí wa tẹ́ ẹ fẹ́ contact wa tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ bá fẹ́ tẹ̀ lọ́dọ̀ wa tẹ́ ẹ lọ sórí social media platform wa lórí twitter facebook àti instagram at orisun tv lórí website wa ń kọ́ àti youtube wa www.orisun.tv ẹ wò ó ìfilọ̀ pàtàkì ẹ̀wọ̀n pàrọ̀ ti ṣe gbogbo ìsìn tán ìfilọ̀ pàtàkì lélẹ́yìí fáfàní ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe kọ́nsáàtì ẹ̀ ń ṣàjọ̀dún ṣọ́ọ̀ṣì yín ẹ̀ẹ́dẹ̀ tí ìgbórísun kó wá bá yín kọ́fà kó wá bá yín wò ó pé kágbé sáfẹ́fẹ́ ẹ wò ó ṣe mí ara rẹ̀ ó ló ṣe ẹ pè wá ẹ ránṣẹ́ sí wa àwọn nọ́mbà tó ń fly lójú amóhùnmáwòrán ẹ pè wá ká ìwọ̀nba kékeré owó báyìí lájọ máa sọ̀rọ̀ tá àdẹjọ́ máa gbà fún àǹfààní ara tí àti tara tiwa náà ni ẹ pè wá abíkẹ́ kàn sí mi fúnra mi torí pé MC lèmi náà máa ń ṣe káàkiri ní ṣọ́ọ̀ṣì ẹ àti wedding àti party lóríṣiríṣi ẹ kàn sí mi náà ẹ lórí social media handle mi at MC underscore bẹ́ẹ̀ ni ìlà kúkúrú nísàlẹ̀ MC underscore Tifẹ́ MCFR lórí Instagram lórí Facebook ẹ lè kàn sí mi at MC Tifẹ́ ẹ ẹ máa ti rí mi ká ẹ ṣáà ti tẹ̀ sórí Google ẹ máa ti MC Tifẹ́ ẹ tẹ̀ Extend ẹ attention, àtẹ̀jíṣẹ́ sí mi a máa sọ̀rọ̀ àti pé tẹ́ ẹ bá fẹ́ ká gbé orin tẹ́ ẹ fẹ́ràn tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ wá sórí ètò ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àá kí là ń ṣe <laughs> kí là ń ṣe tá à ní gbé wa tó bá ṣàti bá ìlànà amóhùnmáwòrán àti gbogbo ìlànà tó yọ tó tọ́ a máa gbé wa sójú amóhùnmáwòrán fún yín láti jẹ̀gbádùn ṣùgbọ́n lórí ètò lónìí àríjù báyìí lọ ẹ mú lérò láti gbọ́ látọ̀dọ̀ tí ẹ má gbàgbé ẹ tẹ̀lé wa lórí gbogbo social media platforms wa àti Orísun TV ẹ tẹ̀lé mi náà ọmọ yín at mc underscore tifẹ́ mcfr ẹ̀ka kàdéjọ sọ̀rọ̀ kájọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ní ohun kan tí mo tún bá wá kó máa kó máa kó máa kó wá fún yín tẹ́ ẹ máa jẹ gbádùn ẹ̀ ṣùgbọ́n ẹ lórí eléyìí náà ẹ jẹ́ ká fi ìdùnnú ayọ̀ àti ìbùkún ọlọ́run kí ọlọ́run ṣọ́ wa ẹ ká dẹ̀ fi gbogbo ìbùkún pátápátá ká fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Bólúwatifẹ́ ọmọ tani mo mọ orí ètò tẹ́lẹ̀ wa ìjọyà ló ń pè bí ibi ló ń pè níjọyà ó dàbọ̀ ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ká fi àtẹ̀ pàdé ó dàbọ̀. <laughs>